إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أتما تسوجوا lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú tíra Bulughul Maram èyí tí a ń gbéyàwó òun náà ni báàbù qada'il haja ọ̀rọ̀ lórí bá ṣe ń ṣe ìgbọ̀nsẹ̀ àbí ń ṣe ìfúsárí èyí tí amagweo هنا لاتبتي الحافظ بن حجر العسقلاني تي متصا يبيو عن ابن مسعود رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وسلم الغايت فأمرني أن أتيه بثلاثة أحجار فوجدت حجرين ولم أجد ثالثا فأتيت بروثة فأخذهما وألقى الروثة وقال هذا ركس أخرجه البخاري حديث جي أكاي الإمام البخاري رحمه الله تعالى من wọ́n kọ́ sínú tírà wọn láti ọ̀dọ̀ abdullahi ọmọ masoud kọ́lọ́mọba kọ́bọ̀ ayélujára ó ní atànàbí yìí sallallahu alayhi wa sallam al-ghaid anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó lọ síbi tí wọ́n ti ṣe ìgbọ̀nsẹ̀ fa amara ni an atiya bi thalathati ahjarin ó wá pa mí láṣẹ pé kí n lọ bá ń wá òkúta kéékèèké mẹ́ta wá fawajatu hajarain ó nígbà tí mo lọ mo rí òkúta méjì walam ajid thalitha ní ìrẹ́lẹ̀ kẹta fa ataytuhu bi rawtha mo mú méjì yẹn wá pẹ̀lú rawtha òun náà ni ìgbẹ́ ẹranko fa abáza ọmọ anabi gba òkúta méjèèjì lọ́wọ́ mi wọ alkarrausa ìgbẹ́ ẹranko ó sọ yìí mi wà kọ́ ọ̀la haza riksun anabi sọlọ́lọ́ asálàmù eléyìí tó múṣìkẹ́ ta yìí ni òun náà ni ẹ̀gbin akhrajahu al-Bukhari al-bukhari ni ó gbà wá zada ahmad imam ahmad wa darakutni bákan náà al-imam darakutni àwọn méjì wọ́n tún fi kún ikú anábọ̀ muhammad sallallahu alaihi wasallam sọ fún wípé ijini bi ghayriha lọ́ba ń wá mi wá lọ́ba ń wá mi wá that is àlékún yìí kò sí bí ẹgbàwá Bukhari ẹgbàwá Bukhari òun ni fọ alkọrọ ọ̀sá fọ alkọrọ ọ̀sá ó ju ìgbẹ́ ẹranko nù ṣùgbọ́n ẹgbàwá al-imam Ahmad àti al-imam Daraqutni ó ní àlékún wípé etí ni bi ghayriha lọ́ba ń wá ní ìhà lọ́ba ń wá mi wá nam hadithi yìí ó jẹ́ ká mọ̀ wípé a lè fi òkúta tábà bóyá tá ni a bá ṣe ìgbọ̀nsẹ̀ a lè lo òkúta láti lè fi nùdí àbí láti lè fi nu abẹ́ wa láti lè fi mú ẹ̀gbin kúrò torí pé ìtọ̀ àti ìgbẹ́ ẹ̀gbin ni méjèèjì ẹ̀gbin ni méjèèjì sọ ẹni tí ó ní láti ṣègbọ̀nsẹ̀ ó dẹ̀ fẹ́ nù dí àbó ní láti fún sáré ó dẹ̀ fẹ́ nù dí bó ni ó ṣe nu abẹ́ kí ni ó lò tí ó bá sómi àbí tómi bá tiẹ̀ wà ṣó lè lo òkúta bẹ́ẹ̀ ni ó lè lo òkúta torí ẹ̀rí taari yìí ṣó lè lo nǹkan mi yàtọ̀ sí òkúta apart from omi ṣó tún lè lo àwọn nǹkan mi tó ṣe pé yàtọ̀ sí bẹ́ẹ̀ ni ó lè lo àwọn nǹkan mi tó yàtọ̀ sí òkúta ó lè lo tọ́lẹ́tìrò gbèrú yìí tó kọ́ mọ́nà ìyẹn tissue paper ó lè lo ó lè lo any other thing ó lè lo any other thing láti mú kúrò tàbá ló lè lo any other thing a ṣì padà ṣàlàyé lórí ilé ṣùgbọ́n apart from òkúta ó lè lo nǹkan míì tí ó kì í ṣe òkúta sotori wípé ipò kan náà nájọ wa almuhim ní tó pàtàkì ni pé kó mú ẹ̀gbin yẹ kúrò ìyẹn ní tó pàtàkì ẹ̀gbin yẹn gbọ́dọ̀ máa bẹ lára rẹ̀ ṣùgbọ́n dandan kọ́ ni kó jẹ́ pé òkúta ni tí a fi mú kúrò anything ló lè fi mú kúrò lópin ìgbà tí nǹkan ẹ bá ti pé àwọn májẹ̀mú tí ó yẹ kó pé so omi àtòkúta èwo ló dáa jù àbí omi àti nǹkan tó ń bẹ nípò òkúta èwo ló dáa jù náà èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa kan wà lórí ẹni pé ká lo ló dáa ká lo omi òun ló dáa eléyìí dẹ̀ ń bẹ ní ìbámu pẹ̀lú etí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó béèrè lọ́wọ́ àwọn ará Kùbá bàtí ọlọ́run bá subhanahu wa ta'ala ní fi rijalun yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin ó ń bẹ́ẹ̀ bí mọ́ṣáláṣí yẹn àwọn èèyàn kan tó ṣe wí pé wọ́n máa ń fẹ́ wà ní mọ́tótó wọ́n máa ń fẹ́ fọra wọn mọ́ níbi ẹ̀gbin wallahu yuhibbul mutahhirin àwọn tó ń fọra wọn mọ́ níbi ẹ̀gbin ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ wọn púpọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó bèèrè lọ́wọ́ àwọn ará kùbá pé kí lẹ́ máa ń ṣe wọ́n ní àwọn máa ń fi omi láti lè fi tábà ṣẹlẹ̀ ìjẹ́ kí ó jẹ́ pé omi ló lọ́lá jùlọ ṣùgbọ́n yìí tó common jù lọ́dọ̀ àwọn èèyàn nígbà yẹn òun nípa àwọn ìjọba máa ń lu òkúta àbí nǹkan tó bá wà ní ipò òkúta yìí ń lo common jù ní àsìkò ìgbà yẹn ṣùgbọ́n ká lo ní òun ló fi dáa lọ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó yin àwọn ará Kùbá fún ìṣe yẹn so jẹ́ wípé nǹkan tí ó correct ni kára òun ìyàn tó ṣe wípé wọ́n ní ẹni tó bá lo tissue paper ni pé àwọn máa dùkúta mọ́ ọ̀hún ní máa lò ẹ̀yin ò correct ó wà optional kò sí dá kéèyàn lo ilé àbí kéèyàn lo ilé bẹ́ẹ̀ wo ló dáa jù ká lo omi ló dáa jù ká lo omi òun ló fi dáa jù àwọn míì gbà wípé ká lo òkúta ló dáa jù kí ló pàtàkì ní ká lo òkúta ló dáa jù wọ́n nítorí wípé tá a bá lómi ọwọ́ wa máa kan ẹ̀gbin ọwọ́ owó kan ẹ̀gbin tá a bá lómi ọwọ́ owó kan ẹ̀gbin yẹn so kọ́wọ́ wa dẹ̀ wọ́n kẹ̀gbin yẹn ló fi dáa jùlọ so torí náà wọ́n tún fẹ́ ká lo nǹkan bí òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí yóò àfi ní direct contact pẹ̀lú ọwọ́ wa pẹ̀lú ẹ̀gbin yẹn eré làwọn méjì sọ pé òun ló dáa jù wọ́n gẹ́bí ta sọ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala yin àwọn ará Kùbá gbogbo wọn lórí ó ṣòkè omi ló dáa jùlọ na àwọn afáàmì tó wá jẹ́ bẹ́ẹ̀ wáyé tá papọ̀ kakọ́kọ́ lo nǹkan tá a fi mú ẹ̀gbìn yẹn kúrò sódà táwọn máa fi lówó ní ọwọ́ ọwọ́ òní fi bẹ́ẹ̀ kan ẹ̀gbìn ṣe ló dáa jù kí àwọn kan lóbi tọ́lẹ́tì lápèjúwe kó fi wáìpù ẹ̀ so àyè yẹn ó ti mọ́ nílẹ̀bù kan ni so a kàn fi omi fi rinsi yìí tó kù ọ́ fi omi lọ yìí tó kù sọwọ́ rẹ̀ kò ní fi kó ẹ̀gbìn tí a má lè pa méjì papọ̀ kó tó fi gbà jùlọ ṣùgbọ́n kò ń ṣe pé tẹ́kìsì kan wá tó lálàáfíà lórí ẹ̀ tẹ́kìsì wá bọ̀ tẹ́kìsì yìí ò lálàáfíà lórí ẹ̀ tẹ́kìtì yẹn kò ní àlàáfíà lórí ẹ̀ èyí tí tẹ́kìtì wá fún òun ni ká fi omi tábà ipò ló fi dájú ọlọ́run ọba yin àwọn ará Kùbá fún ìṣèlú ẹ̀ ṣùgbọ́n ní tí olórí tó lo nǹkan mí náà alimuhim òun ni kí n tó lò kó ti mú ẹ̀gbìn yẹn kúrò mẹ́ náà tó bá lò ó orí pa ó sì wà ń bẹ̀ díẹ̀ kò sí bó ṣe lè sọ pé ó ń mú tó orípa yẹn á ṣe wà ń bẹ díẹ̀ ṣùgbọ́n màá fún wọn náà ní orípa yẹn lára ilé ni àwọn tó sọ pé ká lo omi náà tó fi ní pọ́ìntì fine ọwọ́ wa máa kàn ẹ́ gbin ṣùgbọ́n yóò padà fọ́ tí ó mọ̀ pété orípa yẹn lè mọ́ wa mẹ́mọ́ ṣùgbọ́n tá bá lo nǹkan míì tí ó fi ń ṣe omi tá a fi nu kúrò kò sí orípa sì máa wà ń so that is kò ń ṣe wípé ó sì máa wà ń orípa rẹ̀ ó sì máa wà ń bẹ̀ bí kíníìkì kan sí orí tébù yìí nìsín káwá mú bí tíṣù bàbá fi nú tébù yẹn bá ń mú a sì mọ fíìlì orí pààyàn bẹ́ẹ̀ unlike ká fi omi fọ́ nù omi yẹn ó wipe it completely bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé òun náà ṣe ìgbọ̀nsẹ̀ tó bá nù ú a sì rí orí pààyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣẹ̀rí àfojúfò fún yàn àwọn àfáà míì ni wọ́n fi lọ sí lẹ́bù wípé ibi tá a sọ pé lè lo òkúta fún òun náà ni ibi tí kìíní ń gbà jáde yẹn o dàtí tó bá ti lọ spread débò míì wọ́n láà lè lo nǹkan míì láti lè fi mú ká fi omi lágbọ́dọ̀ fi fọ̀ eléyìí tó tẹ̀wọ̀n wallahu a'lam gẹ́gẹ́ bí sheikh al-islam ibn taymiyyah rahimahullahu ta'ala ṣe sọ òun ni pé a lè fi nǹkan nù bẹ̀yẹn náà so kí ó ṣáà ti di pé kí ni amú tó jẹ́ kí ni ẹ̀gẹ̀gẹ̀ kúrò ń bẹ́ bí abátiẹ̀ ṣì ń rí àbí tó bá tiẹ̀ ṣì leave traces síbẹ̀ so wallahu a'lam so anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun gángan fún ẹ lóòkúta gẹ́gẹ́ bó ṣe sọ fún abdullahi bin mas'udin radiyallahu anhu ipe kó bá ń wá òkúta wa so ó mú òkúta méjì wá àti ìgbẹ́ ẹranko náà máa sọ pé ìgbẹ́ ẹranko torí pé ráùsà ìgbẹ́ ẹranko náà ń pè ní ráùsà so ìgbẹ́ èèyàn so wọ́n á pè é níbi àbí záìtù ń gbà mí bó ti pé ìtumọ̀ záìtù òun ni ààyè tó jìn lọlẹ̀ táwọn yẹn tí mo lọ ṣe ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n wọn a máa lò fún ìgbọ̀nsẹ̀ tó ń ṣe ń bẹ̀ gangan wọn a pè ń záìtù ṣùgbọ́n tọ́sọ́bà máa ń lò fún gangan àádìrà àádìrà tùmù àdúràtù òun náà ju gbangba wájú lé ṣùgbọ́n tó ipá àwọn máa ń sọ àwọn nǹkan dọ̀tí síbẹ̀ so tó bá sọ pé àdúràtù ìsán ó túmọ̀ sí pé kí ni ìgbéyìn so tamani rausa ìgbé ẹranko ló ń jẹ́ bẹ́ẹ̀ sọ̀nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam ó gbà ó wá sọ́nù ó ní rausa eléyìí ni ríksù ẹ̀gbìn ni náà eléyìí ló mú àwọn àfa lọ síbi wípé ṣé ìgbẹ́ ẹranko ẹ̀gbin ni àbí oúnjẹ gbìn àgbà pé ìgbẹ́ èèyàn ẹ̀gbin ni ètò èèyàn ẹ̀gbin ni torí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ ipa wípé ẹni tí ó bá tọ̀ tó bá ṣe pé ọmọ kékeré ni ó ní yóò ń àwòrán ṣùgbọ́n. من بول الجارية أو يكسر ìtọ́ ọmọbìnrin a máa fọ́ ọmọbìnrin kékeré a máa fọ́ tí ó tí ìmọ̀ jẹun tó ṣe pé ọyàn ló ṣì dìpẹ́ǹd mílì àáfọ̀ wọ̀yọ̀rọ̀ṣù ní bọ́ọ̀lì ìwọ̀dà ọmọ kékeré tí ó tí ìmọ̀ jẹ lọ́kùnrin tó ṣe pọ́yàn ló dìpẹ́ǹd wọn gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe ṣùgbọ́n tá pé wọn obìnrin tí ó ti mọ jẹun ní tó ṣe pé wíìkì ló ṣe dìpẹ́ǹdì lórí irú ọmọbìnrin yẹn a máa fọ ọ ni ó túmọ̀ sí pé ẹ̀gbin ni ìtọ̀ ìtọ̀ èèyàn ẹ̀gbin ni bákan náà níbo Muhammad sallallahu alaihi wa sallam ó ní tanazza'u min al-bawl tẹ́ ẹ bá ń tọ̀ ẹ ṣọ́ra fún kíta ìtọ̀ àbí tẹ́ ẹ bá tọ̀ ẹ mọ́ṣáláyìí ṣe ìmára fa inna ammata adhabi al-qabri minhu torí pé èyí tó pọ̀ nínú ìyà táwọn èèyàn ó jẹ ló sàárè látara àìmọ̀ mójútó ara wọn gbà tán bá tó ó túmọ̀ sí pé ní ẹ̀gbin ni bẹ́ẹ̀ ni hadithi àwọn èèyàn méjì ta ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam gbàbí sàárè wọn kọjá anábí gbọ́ gbólóhùn ariwo ó gbọ́ ariwo àwọn tó fi àjẹ́ ó wá ń sọ fún wọn pé wà innahuma la yu'azzabani àwọn méjì tán bẹnu sàárè yìí wọ́n fi àjẹ́ wọn bọ́ ṣe ń bẹnu sàárè yìí wa ma yu'azzabani fi kabirin nǹkan fi àjẹ́ wọn lé lórí kò ń ṣe nǹkan tí ó ṣòro avoid kẹ́ bá wọn afá mi ṣe wọ́n máa yọ àgbàbá ní fi kẹbírí ní ìtàn fi àjẹ wọn lé lórí ẹ̀ṣẹ̀ ńlá ni alábìnrin àmà àdúgbò máa fàkànà láyé sábírí uminalbau àwòlà ẹ̀sẹ̀nzí uminalbau ìkanú àmẹ́jẹ́jì tó bá tọ̀ kò kí ń ṣe kí ni kò mọ́ra ń bí ìtọ̀ tó bá ń tọ̀ kò mẹ́ndì títọ̀ mọ́ta sóhun lára kò máìndì kí tọ̀ kó ta sóun lára tó wá ń tọ̀ wọ́n amal akar ẹnì kejì fàkà àyẹ̀ ń ṣe ní nàmìnà ìmọ̀ aṣòfófó káàkiri mahalu shahid ẹ̀rí níbi ìtànsọ yìí òun náà ni pé ìkànnù wọn kò kí ń ṣọ́ra ńgbà tó torí ẹ̀ náà fífi àjẹ gbogbo ilé ìta àkókalẹ̀ yìí ó ṣòro pé kí ni ìtọ́ mẹ́ẹ̀ẹ́nìyàn ẹ̀gbin ni náà ṣé lè ìta sọ ń pa ìtọ́ mẹ́ẹ̀ẹ́nìyàn ṣó àplikébù sí ìtọ́ ẹranko ṣó àplikébù sí kí ni ìgbẹ́ ẹranko náà tí ìtọ̀ ọmọ ènìyàn bá jẹ́ ẹ̀gbin tí ìgbẹ́ ọmọ ènìyàn tó bá jẹ́ ẹ̀gbin ṣé lè wọ́n àplikébù sí ètò ẹranko náà àwọn àfáà ní ọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ al-imam al-bukhari rahimahullahu ta'ala ní táwọn lọ ni pé ìtọ̀ èèyàn nìkan náà ló jẹ́ gbìn ìtọ̀ èèyàn nìkan ló jẹ́ gbìn ìtọ̀ ẹranko kò ń ṣẹ́gbìn eléyìí ni ráàyè al-imam al-bukhari ṣùgbọ́n eléyìí kò ń ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sùn kò ń ṣe ráàyè ọ̀pọ̀lọpọ̀ àfẹ́ẹ̀sì ráàyè ọ̀pọ̀lọpọ̀ àfẹ́ẹ̀sì ò ní pé ìtọ́ àwọn ẹranko táàkì ń jẹ ẹ̀gbìn ṣùgbọ́n àwọn ẹranko tó ṣe pa máa ń jẹ ìtọ́ wọn kì í ṣẹ̀gbìn orúkóyé ìtọ́ ẹranko táàkì ń jẹ ẹ̀gbin ni ṣùgbọ́n ètò ẹranko tí a máa ń jẹ kò ń ṣẹ̀gbin eléyìí ráàyè alimam ahmad bákan náà malik àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì ètò ẹranko tá a ti ń jẹ ẹ̀gbin ni ètò ẹranko tá a máa ń jẹ ẹ̀gbin ni bẹ́ẹ̀ náà ni ìgbẹ́ wọn ẹ̀gbin ni mo rò pé alimami shafi'i rahimahullahu ta'ala abu hanifa àtàwọn míì wọ́n gbà wípé ìtọ̀ ẹranko lápapọ̀ ẹ̀gbin ni bí ìtọ̀ èèyàn náà ìtọ̀ ẹranko lápapọ̀ so ìtọ̀ generally ẹ̀gbin ni ṣẹlẹ̀ opinion alimami shafi'i rahimahullahu ta'ala àwọn tó sọ yìí pé ìtọ̀ ẹranko tí a kì í jẹ ipe ẹ̀gbin ni ṣùgbọ́n ìtọ̀ ẹranko tá a máa ń jẹ kì í ṣẹ̀gbin múná ti rí ẹ̀rí ẹ̀rí wọn ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ aláwo àwọn tára wọn ò yá madina àwọn tán wá tán náà wọ́n gba islam wọ́n padà wá ní ibà ní madina anabi sallallahu alaihi wasallam oníkàmú ìtọ́ra nkúmi àti wàrà rẹ̀ wọ́n dẹ̀ mú ara wọn ya sọtọ́ yẹ pé ẹ̀gbin ní ìtọ́ra nkúmi anabi sallallahu alaihi wasallam oníkàmú ṣẹ́gẹ́ ti agúmẹ́ntì so rankúmi dẹ̀ ní ẹ̀mẹ́ta máa ń jẹ ní so tá a bá ṣe kìí àsùn àgbò. màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà torí pà ń di àwọn eléyìí náà so ni a lè fàyọ wípé àwọn ẹranko tá a máa ń jẹ o ìtọ́ wọn àti gbẹ wọn ò kì í ṣẹ̀gbìn ibi tí ọgọ̀rọ̀ àwọn àfa àti fa ni ṣùgbọ́n àwọn tó sọ wípé ẹ̀gbin ni bí alimami Shafi'i rahimahullahu ta'ala wọ́n ní ìtọ̀nìtọ̀ ń jẹ́ ìtọ̀nìtọ̀ ń jẹ́ kò bá kò bá dẹ̀ jẹ́ ẹranko tá a kì í jẹ ìtọ̀ ní ìtọ̀ ń jẹ ìtọ̀ ẹ̀gbin ni. alimami Shafi'i rahimahullahu ta'ala àtàwọn tó tẹ̀lé ráàyè wọn kí wàá lè fẹ́ sọ nípa ìtọ̀ tánàbí ní kí ìtọ̀ra nkómi tánàbí sọ̀lá àsálàm ní kí àwọn tára wọn ìyá kan mú wọn ní ìyẹn ní bọ̀rúra ni sọ̀rọ̀ mi yé sábà pé bọ̀rúra bíi là lórí ni so àtàrà ẹ̀ ní àwọn èèyàn á ti fàyọ kókè tí là lórí bá wà nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ nígbà mí àmọ́ jẹ́kẹ́ ni àmọ́ díẹ̀ pọ̀ àbọ̀rúratù òbí ìfúnmáhàrúrọ̀tì nísì kájẹran ẹlẹ́dẹ̀ àbí kájẹran òkú bìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ haramu ni ṣùgbọ́n wọn kùrọ̀ án náà ló jẹ́ ká mọ̀ wípé kí ni ọmọ tó rà غير باد ولا عاد فلا إسماعيل ẹni tí làlórí bá ti lọ láti lọ jẹ òkú gbèjè abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ fàlà ismaili ẹni yóò ṣe kí ni kò lẹ́ṣẹ̀ so ad-darurat tubihu al-ma'durat làlórí amọ̀sán kan tó jẹ́ èèwọ̀ rẹ̀ tọ́ ṣùgbọ́n àwọn afá máa ń dè wọ́n ni wọ́n ad-darurat tuqaddaru biqadriha tabanila lórí ní nǹkan à ń fẹ́ lójú kọjá bó ti yẹ o so torí pé ìwòsàn nìyẹn wọn rí nǹkan tán lè fi tọ́jú wọn fúrú ibà tó mú wọn ń gbà yẹn àfi ìtọ̀ rànkúnmí ànágbéwá fún wọn ní ìtọ̀ rànkúnmí pé kán mú ìtọ̀ rànkúnmí kò túmọ̀ sí pé ìtọ̀ rànkúnmí ni kò ń ṣẹ̀gbìn ẹ̀gbìn ni ṣùgbọ́n làlúrí lòdì kan lò eléyìí ni explanation àwọn ṣàfihìyà lórí rẹ̀ wallahu a'lam èyí tó ṣe bí ẹ ní finlẹ́mì balẹ̀ ráàyè al-imam al-bukhari rahimahullahu ta'ala ó gbé gbogbo ìtọ́ kò ń ṣẹ̀gbìn àyàfi ìtọ́ mi ènìyàn nìkan ráàyè tí àwọn náà dẹ̀ sọ pé gbogbo ìtọ̀ lẹ́gbín àti sọ wípé làlúrí òun ni ìtọ̀ràn kọ́mítà náà bí fún àwọn èèyàn yẹn mú ní oṣù torí pé àárín nǹkan tó sọ pé kí ni làlúrí ni àárín nǹkan tó sọ pé làlúrí ni so eléyìí ó jẹ́ nǹkan tí ó tẹ̀wọ̀n wallahu a'lam so anabiwa muhammad sallallahu alaihi wa sallam rawufa rawufa kila pe rawufa lẹ́kọ̀ọ́ ìgbẹ́ ẹranko ìgbẹ́ kàtó bẹ́ ìgbẹ́ ẹranko sọlá sọ pé ìgbẹ́ ẹranko ó túmọ̀ sí pé kí ni ó ní riksun ẹ̀gbin eléyìí ó fẹ́ mọ sọpọ́tì ráàyè àwọn ṣàfihìyà tààtọ̀ lẹ́kọ̀ọ́ pé gbogbo tó ń jẹ́ ìgbẹ́ ìtọ̀ ẹ̀gbin ni torípé tánìm sọ látà ń sọ ní pé kí ni ráùsà ráùsà so ẹ̀gbin so torí ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá náà fi sọ pé àyàfi tó wá ṣe pé ní ìgbẹ́ kí ni àbí ìtọ̀ màkúl màkúl láhmi níta bá máa ń jẹran rẹ̀ kílẹ̀ rí kí ni ràǹkúmí sọ lẹ́ẹ̀kan tó ti yé àwọn ṣàfihàn kí leléyìí ráùsà ó túmọ̀ sí kí ni ẹ̀gbin ni bóòlù ẹ̀bẹ̀ sọ ń pa ìtọ́ra ń kúmi dọ̀rúùrà ṣùgbọ́n ètò fi lẹ́yìn balẹ̀ ju wallahu a'lam òní pé anábí ó pè ń dọ̀rúùrà sọ ráùsà lẹ́yìn nínú ẹgbàwá Ibn Khuzaymah radiyallahu anhu àrí nǹkan tó tún ṣe ní àlàyé wípé ráùsà tí wọ́n sọ ó sọ pé kí ni ráùsà tó himarin ráwọ́sátú ìmàrin ìgbẹ́ kíní kíní kíní himar kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ṣáàmù ń jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ àti ń jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ so ní sin ráwọ́sátú himarin ó sọpọ̀ ti kíní bí àwọn jùgbó that is kò ṣe pé torí kó jẹ́ ìgbẹ́ nìkan lànà fi reject it but torí kó jẹ́ ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tí yẹn náà tó bá ṣe pé ìgbẹ́ ni tí òun ṣe gbé pẹ́tẹ́kẹ́tẹ́ ṣáà lè lò ọ̀pọ̀lọpọ̀ àfáàlà lè lò náà kóra kó mọ́ jẹ́ ìgbẹ́ nǹkan tá a lè jẹ kó jẹ́ ìgbẹ́ nǹkan tá a lè jẹ bíi ràkúnmí bíi màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ṣe lè lò ó láti lè fi lòdì kí ló dé torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìgbẹ́ rẹ tẹ́ rí yẹn ó jẹ́ kí ni záàdù dàti egungun ibẹ̀ láti bẹ̀yẹn ni egungun jẹ́ záàdù ikhwanikum minal jinni kí a ń pè ní záàdù náà záàdù záàyù alif àti dáa náà záàdù ìpèsè ìpèsè tàtàzáwọ́dù fa iná xeyra záàdì àtẹ́kọ̀ọ́ ìpèsè ẹ̀hẹ́ sàrẹ́mùsọ̀lá àtọ́lá ní záàdù ikhwanikum minal jinn ìpèsè àwọn ọmọ ìyá inú àwọn àlùjànnú òun ní egungun tí ó jẹ́ nísìn àrẹ́mùsọ̀lá àtọ́lá ní láti sẹ́ńjú bí rọ́ọ̀ ẹ má fi ìgbẹ́ẹ̀rẹ̀ sábà ẹ má fi lùdí wàlábìlì ìgbọ́ ẹ dẹ̀ má fi egungun ẹ má fi lòdì mo sọ lẹ́ẹ̀kan mo ní àápadà sọ àwọn májẹ̀mú fún wa májẹ̀mú ni pé kí ni táwa sọ lè fi anything lòdì apart from òkúta bí egungun kọ́ o bẹ́ẹ̀ ni a lè fi ìgbẹ́ ẹranko náà lòdì anamsọ́lá fún pé nípa ìnà òzáàrú ikhwanikum minal jinn torí pé ìgbẹ́ ẹranko àtọ́rí ah, torí pé egungun ẹran òun ló ń jẹ àwọn ọmọ ìyá yín nínú àwọn àlùjànnú ó ń jẹ àwọn ọmọ ìyá yín nínú àwọn àlùjànnú anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé báwa ṣe ń jẹ ẹran tá ń jẹ ẹran fún mi mọ̀lú tá ń gbádùn táwọn ọmọ ìyá wa tí àwọn bá ń jẹ kínní nìyí wọ́n á máa rí ní áwùfúnra máa yẹ kù ní nǹkan tó ṣe wípé ẹ bígbà tó ń jẹran ni ó ṣe rí bígbà tí wọ́n ń jẹran yóò ṣe rí lọ́dọ̀ títí wọn so mo rò pé eléyìí clear so anabiwa muhammad sallallahu alayhi wa sallam onílàkùn kúlù azimin ẹlẹ́jẹ́ gbogbo zikra smullahi alayhi tó ṣe wípé wọ́n dá sọ́ọ́sọ́rì wọ́n lè jẹ́ egungun tó pé zikra smullahi alayhi tí wọ́n dárúkọ ọlọ́run ọba sí yaqa'u fi aydikum tó máa bọ́ sí ọwọ́ yín awùfàrà máa yẹ kúrú làhmà ní ìkà tó ṣe pé bí ẹran yóò ṣe rí lọ́wọ́ yìí that is àwọn àlùjọ̀nú ni wa kullu ba'arati gbogbo ìgbẹ́ ẹran àálàfún lè dáwà òun ni oúnjẹ àwọn dábàá tì í that is àwọn àlùjọ̀nú là ní sọ́lá sáńsọ́rọ̀ pa wọn lakum kullu admin dhikra bismillahi alayhi egungun ẹran tándarúkọ ọlọ́run ọba sí òun ló ń jẹ títí yìí tó ṣe pé kí ni تجدونه أوفر ما يكون أو يقع في أيديكم أوفر ما يكون لحما yẹ ẹran ni ó ṣe rí tẹ́ bá ń jẹ sókè yẹn wá mú egungun yẹn ní sìnkó ló ń fẹ́ fi dùdí adẹ̀mọ̀ pé kí ni ìgbẹ́ àbí ìtọ̀ ẹ̀gbin ni adó gbé ìgbéyàn ìtòyàn ṣẹ́gbìn ni àbí ṣẹ́gbìn tó tàbá mú egungun ẹran egungun màálù egungun rankúrí egungun àgbò táwa fi lùdí kí la fi lùdí yẹn oúnjẹ àwọn tání oúnjẹ àwọn ọmọ ìyá wa nínú àwọn àbìjọ̀nù so táwa bá du ẹran ní sísá ṣe bisimilá tá a du ẹran yẹn tó ṣe pé àwọn ẹran bí a jẹ abẹ́gbogbo wa lọ sọ́nù egungun yẹn làwọn ọmọ ìyá wa nínú àbìjọ̀nù làwọn ọmọ jẹ ànábì sallallahu alaihi wasallam kì í yaqa'u fi aydikum aw fara ma yakunu lahma tẹ́ bá ti ń jẹ ẹ mọ̀ gbádùn ẹ̀jú bí àwọn ọmọ ìyá yín inú èèyàn ṣe ń gbádùn ẹ̀rọ lọ sòtí àwọn wa mú egungun tó fi lù dínì kí ó ṣe kí ó ti nà jápa egungun yẹn fún àwọn ọmọ ẹ̀yà wa nínú àjẹ̀nù tí èèyàn bá mú dábàá tó bá mú ìgbẹ́ rankumi nẹ́tí ọlọ́run jẹ́ ká mọ̀ pé kí ni aláfún ìdàwà bìkún ìgbẹ́ àwọn ẹranko yẹn òun ni oúnjẹ fún àwọn dábàá àtàwọn àlùjọ̀nù ṣókèlè àbíọ́kèlè so ti máa mú ìgbẹ́ màálù àbí ìgbẹ́ rankumi tí mo fi lù jíìsì tí mo fi lù jí kí mo ṣe yẹn mo bọ́ ń jẹ àwọn dáàbà àwọn àlùjànnú jẹ ṣókìlà ló filẹ̀ sòrí sísan fi ní kí a mọ́ fi egungun lù jí nìyẹn ká dẹ̀ mọ́ fi ìgbé àwọn ẹranko wa ká mọ́ fi lù jí. náà alimami shafi'i rahimahullahu ta'ala àtàwọn tó máa ń pòsíṣàn àwọn gbà pé kí ni gbogbo kìíní nìyí àwọn ìgbẹ́ ẹranko kíná pé kí la ní wọ́n mú ṣáájú ta ìgbẹ́ ẹranko fún najis ẹ̀gbin ṣùgbọ́n wọn tán gbà wípé kò ń ṣe gbogbo ẹranko nígbẹ́ rẹ̀ jẹ́gbin àwọn ẹranko tá a lè jẹ ìgbẹ́ wọn ò kì í ṣe ẹ̀gbin gẹ́gẹ́ bí àwọn jùbú tó ti yé sí ẹ ó yẹ ká lè fi nùdí gbà ẹ àwọn náà ni ẹ mọ́ fi nùdí kí ló dé mo ní àníbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó oúnjẹ àwọn ọmọ ẹ̀yà yín nínú àwọn àlùjẹ̀nù ohun egungun ìgbẹ́ àwọn dábàá titi yín lóúnjẹ àwọn dábàá titi wọn sọ̀rọ̀ mi kíláwé pẹ̀ sòtòrí àlè fi ìgbẹ́ ẹranko nù jì ó jẹ́ ẹranko tá a lè jẹ ní ó kò jẹ́ ẹranko tá a lè jẹ tó bá yẹ ẹranko tá a lè jẹ wọn nítorí pé ó jẹ́ nájìsì tó bá jẹ́ ẹranko tá a lè jẹ ìgbẹ́ rẹ̀ náà wọn aláàlè ṣe kí ni a ṣe lè fi torí pé kí ni ìyẹn náà ó ń jẹ àwọn dábàá àwọn ọmọ wa ní àlùjọ ní ṣó ti yé nìsí náà ṣé a lè fi ewé dúdú jì náà ewé dúdú àbí ẹ̀fọ́ tá a lè fi lò àwa lè fi lò náà sáré lọ alùpùpù ti kí wáyé torí pé ìtẹ̀tà ń jẹ torí náà àwọn afa àṣọ ìpè gbogbo nǹkan tó bá jẹ́ pé nǹkan tí ó ní value ni tó ti ní oṣù kẹta alùpùpù yìí èmi ló sùn mọ́ àwọn oúnjẹ nísìnyí tó ń pẹ́ ah búrẹ́dì tí mo jẹ kò yé mo dání ìyẹn wáyà gbẹ́tọ́ wọn mú Ah, ah, nítorí tábí ni o má fẹ́ gbogbo lòdì nì torí pé àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àlùjọ ló jẹ bóòlù ó ṣe wá fi búrẹ́dì lòdì tó ṣe pé àwọn ọmọ ẹ̀yà ẹ̀sán jẹ́ èèyàn gan ní ìbí ẹ̀ ṣé ti yẹ tó ló jẹ́ pé àwọn oúnjẹ à ń ṣe pé ní à ń fi ń lòdì sàájẹ́ nǹkan tí ò fi bẹ́ẹ̀ ní value púpọ̀ yàtọ̀ sómi o yàtọ̀ sí omi sọ̀rọ̀ míyàwó yìí sòkò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ نعم وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يستنجى بعظم أو روث وقال إنهما لا يطهران هنا نبوة محمد صلى الله عليه وسلم من حديث أبو هريرة ó kọ̀ fún ayùsán jẹ́ àbí àfi egungun lùjí àwòrán òsín àbí gbẹ̀ẹ̀rẹ̀kú ọ̀kọ́lá ináhùnmá láyé tọ̀hírá ó ní àwọn méjèèjì wọ́n á lè fọbẹ̀ mọ́ wọ́n á lè fọ́ mọ́ ṣé n tó gbà lórí pẹ̀lú wọn lè fọ́ mọ́ níbi tá a bá nù ú kò mọ́ ṣètò sẹ́mi tèmi àràmọ́ ọlọ́wọ́ mọ́ṣáláyé lórí ilé wọn ní kò ṣe pé kò mọ́ kọ́ ṣùgbọ́n wọn ṣe é fún pé kínú kálù wọn láti lè fi mọ àmọ́ra sórí ẹni bẹ́ẹ̀ nígbà tó ṣe pé ó wéṣì nǹkan tó jẹ́ olówó iyebíye àbí nǹkan tó wúlò fún àwọn àyà wa sọ̀rọ̀ wa ó dára kò ní ọ̀sán àhá alimamu dára kò ní gbélé wa ọ̀rẹ́ ìkílẹ̀ ìpè àdìsù sáyé وعن أبي هريرة رضي الله عنه قال láti ọ̀dọ̀ abu ẹ̀rọ tọ́lọ́mọ àkọ́bọ̀ ayọ́lù sẹ́sùn pé qala rasulullahi sallallahu alaihi wasallam istahzi'u min al-bawl fa inna 'ammata 'adhab al-qabr minhu ẹ̀rí wípé ẹ ṣọ́ra níbi ìtọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìyá sàárè tẹ́lẹ̀ ló máa jẹ látara pé ní ẹ̀kan àkó àwọn ẹ̀rí mi tí ó sọpọ̀ tí ẹ wà walilhakim nínú ìgbà walhakim ó ní aksaru azabil qabri minal bawl èyí tó pọ̀jù nínú ìyà sàárè látara ìtọ̀ ni látara ìtọ̀ wa huwa sahihul isnad eléyìí náà lálàáfíà wa an Suraqata bin Malik radiyallahu anhu qala látọ̀dọ̀ Suraka ọmọ Malik kọlọ̀mà kó wá ayọ̀ nìṣó ó ní allamana Rasulullahi sallallahu alaihi wasallam bil khala anábì kọ́ wa nípa pété abá pa sófo dàtí níbi tá a ti máa ń ṣe ìgbọ̀nsẹ̀ sọ̀wọ́n a ní bẹ́ẹ̀tì khala láti lè fẹ́ sí anabi sallallahu alaihi wasallam ó kọ́ wa ó ní annaq'ud ala al-yusra wa nansib al-yumna rawahu bi akiyu bi sanadin da'if ipe tí a bá fẹ́ jùkú kárí wípé a jùkú lẹ́ni wa wa nansib al-yumna kò ṣe pé a máa gbé sókè ṣùgbọ́n àdìsí ilé àdìsí kò lálàáfíà ni tó bá ṣe rẹ̀ lọ́rùn ló ṣe bẹ̀rẹ̀ nígbà tó bá ṣe ìgbọ̀nsẹ̀ وعن عيسى بن يزداد تطلع عيسى بن يزداد عن أبيه تطلع وبارك قال وصبايك قال رسول الله صلى الله عليه وسلم تيكم àmìsọ́lá tó sọ pé ìdàbálà àdúkùn fàlíyàntò dákàrà òsàlá samarratin tí a kanú yí bá tọ́ kó rí pé òun fi ọwọ́ ta àzákàrí ẹlẹ́mẹ̀ta rọwáwó ibn Majah ibn Majah gbélé bí sanadin pẹ̀lú ṣe ń tí ó lálàáfíà náà hadithi wípé torí pé a fẹ́ ṣọ́ra níbi pé kí ìtọ̀ kó wọ́n bá ta sí wa ní ṣòkòtò àbí kó wọ́n bá ṣẹ́kù sí wa lára sọ pé ká ṣe nǹkan tí a mọ̀ sí amnatru amnatru oníkéyà ta nǹkan ọmọkùnrin rẹ̀ ni sọ́ra ìtọ̀ tó bá ṣẹ́kù kó lè ṣe kéyìn yóò lè jáde àbí kéyàn mí kí ìtọ̀ tó bá ṣẹ́kù lè bá jáde lẹ́yìn Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nípa pé kò sí ẹ̀rí tó ní ká ṣe nǹkan yẹn àwọn àdìsí yìí lálàáfíà ẹni sọ wípé afẹ́mọ́ ṣe nǹkan tó lè àfẹ́kì wa mẹ́díkálì yìí torí pé tíyẹn bá ń ta nǹkan ọmọkùnrin ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé kí ìtọ̀ tó wà ló lè bá jáde ó lè padà jẹ́ nǹkan tí ó gẹ́ ti yù ṣe pé tí ò bá ti ta bẹ́ẹ̀ ìtọ̀ yẹn ò ní jáde sòkìní rẹ̀ ni ó lè padà affect ẹ̀ medically lọ́jọ́ iwájú so sheikh islam wọ́n kick against ẹ̀ ni àwọn míà sọ wípé kéèyàn gbìyànjú ipe kó ṣe anahna àwòtánahnu òun náà ni kó ṣe something like that fẹ́rọ̀ mi yé so that ẹ̀mọ̀ kéèyàn bá ṣe bí ẹni ah, gbìn bákan bákan ní tó wá ṣẹ́kù nítọ̀ nínú alif jáde àwọn àpá mi sọ báyìí àwọn mí ní kí n rìn síwájú díẹ̀ kó tún rìn sẹ́yìn díẹ̀ sí tó ṣẹ́kù alif jáde àwọn mí ní kí n tẹ̀ ẹ́ síra tí tó bá ṣẹ́kù alif jáde sọgbọ́n kí ní ṣe ti sẹ́yìn tèmi ọmọ ọlọ́run tààlà wọ́n ní kẹtí ò ní àlàáfíà ni wọ́n sòtòrí pé ìmí ń bẹ́ẹ̀ ó ní side effect àwọn wá ṣe lálàyé wípé ìtọ̀ tó ń jáde níbi nǹkan ọmọkùnrin ni wọ́n rẹ̀ gẹ́gẹ́ bí wàrà tó ń jáde lára ẹranko àbí lára obìnrin ni sọ̀rọ̀ mi yé tí ọmọ bá ń fa wàrà ní àyàyà rẹ̀ tọmọ yẹn bá ti gbẹnu kúrò mẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ tí wàrà yẹn ti mọ̀ jáde lọ ó máa ṣe kíni ó máa stop tó bá ti gbẹnu kúrò mbẹ so èyí tó jáde last yẹn náà ló máa jáde mbẹ that is o ó gbẹnu kúrò mbẹ báyìí sí èyí tó máa jáde last lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìgbà tó ń gbẹnu kúrò yẹn náà ló jẹ last kìíní ni so kìíní yẹn automatically á control rẹ kó máa stop ṣùgbọ́n tó máa tẹ̀ kí ló máa jẹlẹ̀ ìmí máa tún jáde sí so ṣé kò sẹ́kù tẹ́lẹ̀ àwọn ní bí ọ̀rọ̀ àzákàrí ọkùnrin náà ṣe rí nìyẹn tó bá tọ̀ ìgbà títọ̀ ẹ̀ bá ti tán á ṣe kí ni adìrẹ àti sẹ́yìn tí ó sì ní nọ́mà kìíní nìyẹn o ìtàn ẹ̀ máa stop bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá lóun tún ń tẹ nǹkan ọmọkùnrin àmọ́ bó ṣe ń tẹ ẹ́ àmọ́ ṣáà rí pé nǹkan jáde ó ń tẹ nǹkan ṣáà ń jáde náà ni ṣẹlẹ̀ yìí ti di wáṣíwáṣá ó ti di pé ṣàìtọ́nù ni ó ti ń wípa sí yẹn so bó ṣe ń tẹ̀ àmọ̀ jáde bó ṣe ń tẹ̀ fílẹ̀ tó bá ti fílẹ̀ yìí ní tó rọra rí lórí ẹ̀ yẹn ní tó súnmọ́ kó jáde láti náà yẹn wá kàn fún inú yẹn kúrò bẹ́ẹ̀ kí tó wà nínú kò sún tó kẹ́ pẹ̀lú yẹn so ìsọpọ̀ ń tẹ torí bó fẹ́ kó jáde kò ní jáde tán ó mọ̀ tẹ́ lọ náà ni tẹ́ bó ṣe ń tẹ́ yẹn nǹkan kan ṣàmọ̀ jáde náà ni so náà fi kọ̀ bí ẹ̀ mọ́ tẹni obìnrin ni àbí títí ẹranko náà eléyìí tá à ń sọ fún ẹni tí ó ní nọ́mà kìíní nìyẹn ṣùgbọ́n tó ṣe pé ó bá ti di ẹni tó ní àrùn níbi ìtọ̀ rẹ̀ tó jẹ́ kí ni prostate ẹ̀ ni ó ti ń fẹ̀ so irú ìyẹn kí ni lè máa wá applicable sí so ó túnmọ̀ sí pé kò nọ́mà mọ́ nìyẹn ṣùgbọ́n ẹ̀ máa gbọ́ fún wa ní ẹlòmíì ó ní sọ́lásùn báwò ìtàwọn olóyìnbó ń pè ní incontinence of urine kíkiní ẹ̀ tó dá lára ẹ̀ kò mọ̀ pẹ́ kò ṣe gbọ́dọ̀ kó ti tọ̀ tán sí ó ti dúró náà nìyẹn ó máa pẹ́ díẹ̀ kó tó tán kó tó jáde lára ẹ̀ so kíní ni àwọn èèyàn máa develop ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n á sọ pé lóyún tó bá ti di kó wọ 14 kó mọ̀ expect irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀sìn fẹ́ kó ṣe pé ká ṣe sùúrù bàbá ti ń rú nǹkan báyìí náà bí ti problem tó máa ń wá òun ni pé ìgbà míì á lo public toilet ẹni tó ṣe pé onírú nǹkan báyìí á fẹ́ farabalẹ̀ gbóyún ojú ààrẹ torí pé kí ni istanzihu minal bawl fa inna amata azabil qabri òun máa rántí yẹn bẹ́ẹ̀ làwọn ẹ̀kọ́ ń gbálẹ́kùn ah o ti pẹ́ du jáde sòun náà lè fìtìjú kárùn yóò jáde bẹ́ẹ̀ so yóò lọ láǹdì ara ẹ̀ sínú problem kọ́nà wa kó ṣe àná wa torí ẹ̀ o ní láti farabalẹ̀ ó gbọ́dọ̀ farabalẹ̀ débi pé kí ni ààrẹ pípẹ́ pé ten minutes twenty minutes kí ni àá tó stop ó ní láti farabalẹ̀ láti lọ tó bá yẹ pé torí ẹ̀ ní èmi sì jẹ̀mọ́ kó mi sì jẹ̀mọ́ nìyí ó bẹ́ta ju kó lọ kírun pẹ̀lú ẹ̀gbin. E tó ṣe wípé ẹ̀gbin yẹn dẹ̀ ní ó ní táìmù tí ó stop rò pé pọ́ìntì mi clear ẹlòmíì ti tiẹ̀ kọ́nà ọba kó ṣàánú kò ní táìmù tiẹ̀ ti di sálásù nìyí every now and then ní kíní àwọn wa bí a bí every five minutes ìtọ́jú àkán every five minutes ìtọ́jú àkán irú àwọn yìí ń la yukallifu Allahu nafsan illa wus'aha ṣùgbọ́n ẹni tó ń ṣe lè ọgbọ́n dá sí tiẹ̀ tẹ́ after the ten minutes ti tiẹ̀ máa dá ó ti lọ nìyẹn ṣùgbọ́n before ten minutes or five minutes ni ó ní láti ṣe sùúrù náà ni so irú yẹn kó ṣe sùúrù kódà tí ó bá mísì irun jẹ̀mọ́ kó mísì ẹ̀ sọ̀rọ̀ yá tó wá rí pé tó ń bá wọlé ìtọ̀ àwọn ọmọ gbálẹ̀kùn lórí kó bẹ̀ kó ṣe sùúrù náà kó jẹ́ kí àwọn èèyàn ká ṣe títí wọn lẹ́yìn òun náà lè wà lọ ṣe tìtẹ̀ kódà tó bá máa mú sí èrò ìjẹ̀mọ́ o rò pé ó clẹ̀ so ṣùgbọ́n kálá ń ṣe àmúnátòrò pé àfọwọ́gba àbí à ń fi báyìí àbí à ń gbin gbígbin yẹn lè tún rọrùn díẹ̀ àti òun ìtúnṣe kìíní díẹ̀ bí kéèyàn ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ a ọrùn yóò ìtúnṣe kìíní díẹ̀ bọ̀ yí pé à ń tẹ nǹkan ọmọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìṣekùn islam ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn afáàtàn sọ wọ́n sọ ṣùgbọ́n nǹkan ẹ̀ kò lẹ́gbẹ̀ẹ́ kó tún lè affect ẹni ẹ̀ náà health wise ṣùkò jẹ́ bí àárín oṣù jẹ́ so ìsọ yìí pé kó ṣe náà tó ẹlẹ́mẹ̀ta ẹni ìkàn tí ò ní ìpìlẹ̀ ni وعن ابن عباس رضي الله عنهما أتضرب لهم عباس كلما يمسلم واتي تبارك أن النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم سأل على كوبا وبلغوا على كوبا فقالوا إنا نتبع الحجارة الماء إكتبت الله ما في روي لبتا صني إبه ونتابطه أبي أباشي إمسي إنا نتبع الحجارة الماء أمام في يوم تلوكتا رواه البزار بزار قليل وبسند ضعيف فمشين تويك وأصل في أبي داود إكرار أمدن سنة أبي داود والترمذي أتي الترمذي وصحاء ابن خزيمة ابن خزيمة أقني صحيح من حديث أبي هريرة رضي الله عنه بدون ذكر الحجارة من حديث أبو هريرة كلما يمسك شبكه سين dídárúkú òkúta ń bẹ gẹ́gẹ́ bá ṣe sọ fún wa ipe tó dùn ọmọ nínú lómi lọ́lọ́wọ́n bá fi yìn wọ́n ṣùgbọ́n pé tá a bá lòkúta tá a máa fomi tẹ̀lé bí albazar ṣe gbà wá eléyìí ó lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ibn hajar gẹ́gẹ́ náà sọ nínú nípa rẹ̀ ṣùgbọ́n ká lómi òun ni tí ó fi dáa jùlọ gẹ́gẹ́ bí àlàyé tí a ti ṣe sẹ́yìn so pẹ̀lú eléyìí àti wá sí òpin ọ̀rọ̀ nípa bá aláṣẹ ń ṣe ìgbọ̀nsẹ̀ inṣàlá àtùmọ̀mú báàbù lọ́sùlù ọkọ̀ àjòrò ọ̀rọ̀ nípa bá a ṣe ń wẹ̀ àti ìdájọ́ ẹni tó bá ní janaba bẹ́ẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala yìí tí aṣàlàyé fúnra wa ìkọlọ́ bá tó ojú kó yẹ ẹni kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin وعلى آله وصحبه أجمعين سبحانك لهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله أقول لكم الله أقول في وكثيرا لكم الله وكثيرا لكم إن شاء الله إليه وعباده يتعلم من الفقه الدين أعلم mọ́tà ṣe àlékún ìparíkà mọ́tà tó ti kàn máa wà yóò sì kàn án lẹ́gbàá púpọ̀ láyé bẹ́ẹ̀ bóyá àti ẹ̀kọ́ kan wá. Nínú àwọn ìbéèrè tí ìtẹ̀wájú rẹ̀ ti ní ìbéèrè pé nínú àwọn kò tiẹ̀ sọ lẹ́sẹ̀ pé àbáwọ̀ bá ti pé àríjì sùn. Wọ́n ní ìjẹ́yà kan ń bẹ náà ríṣùn nájà ìkàkànnà ní méjèèjì ìkàkànnà ní méjèèjì so ọlọ́run ọba ní nàmàlì mùsùlùkù náà nájà sùn àwọn olùṣẹ́bọ nájà sùn ni wọ́n ṣùgbọ́n nájà sọ ọlọ́run máa ń sọ unlike the ìgbẹ́ so ti pé nájà fi sí mi ìta lè so rich náà ni, ní ìtumọ̀ rẹ̀ náà ní ẹ̀gbin so ó lè jẹ́ máàna orí ó lè jẹ́ ìsì èyí tí a fojú rí àti ìta lè fojú rí wallahu a'lam. àwọn báwo ta ni a ṣe máa ń lo àkọlù náà àpò ìtàlápà àpò báwo la ṣe máa ń wò ó náà tàbá fẹ́ wo àsìkò irun asiri a ní láti mọ àsìkò irun zoro bó la ṣe ń wo àsìkò irun zoro níta gbọ́dọ̀ mọ̀ ò ní pé ọjọ́ tí jáde tí òun bá jáde ní ibùyọ oòrùn tí a mọ̀ sí east gbàmí ó lè jẹ́ north east lòrùn yẹn ti jáde ìgbà míì ó lè jẹ́ south east ni ó ti jáde ṣùgbọ́n east ṣáà ni ó lè jẹ́ ètò súnmọ́ apá ibi ó lè jẹ́ ètò súnmọ́ apá ibi ìgbà míì dẹ̀ ni ó lè jẹ́ through east bí ọwọ́ àárín yẹn ni a ti jáde so òun a máa jáde ní ìkànnà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ní àwọn àsìkò ọdún ni àti láàrin ọdún kan ṣá síra kò jáde báyìí àbí báyìí àbí báyìí kókò bẹ̀ ni pé òòrùn tó jáde ń lọ sókè ni bóòrùn yẹn ṣe ń lọ sókè ẹ̀ẹ́rì bòjì ẹ̀kan ká nínú kíláàsì àwọn òyìn ìta ló wà pílà yìí á ní òjìjí òjìjí yẹn máa gùn gan-an agùn ju pílà yìí lọ bí òun ṣe ń ga lọ sókè ni òjìjí pílà tó gùn gan yìí á máa dínkù bó ṣe ń ga lọ sókè sí á dínkù tí òrùn yẹn bá dé àárín sánmà ní tí wọ́n ń pè ní meridian àbí zenith àní rí òfò ìmọ̀ láwọn àsìkò mi àsìkò mi dẹ̀ ni yóò ṣì wà ṣùgbọ́n yóò ti kéré gan ní òjìjí yóò ti kéré gan kò wá ní dínkù mọ́ ṣàpá ló ń dínkù ni ìgbà míì ẹ̀ níbi mọ́ rárá ẹ̀ ní òjìjí ẹ̀ mọ́ ìgbà míì ló máa ṣìkò ṣùgbọ́n máa kéré gan akéré akéré sí òpó yẹn àbí kó máa kéré gan nígbà míì ó máa ń dìpẹ́ lórí àwùjọ táwọn èèyàn ń gbé ṣùgbọ́n ṣàmà kéré ọlọ́fẹ́ sọ́ọ̀lì ẹ̀kàn máa rí pé òjìjí yẹn tó ń lékún ni ṣẹ̀yàn kó jìjí yẹn ó ń dínkù tẹ́lẹ̀ ni ìgbà tó dé pọ́ìntì kan ni ò lè dínkù mọ́ èyí tó fi máa dínkù sí ẹ̀kàn rí kókàn tó ń spread ń lékún ni ṣe rí àlékún tó lékún yẹn àlékún tó lékún ṣẹ̀yàn kó jìjí ṣiṣẹ́ kú bómi a ní bómi kò ní ṣẹ́kù mọ́ èyí tó kàn ra yọ tó bá pé kò ṣẹ́kù mọ́ òjìjí mi tó yọ yẹn òun lẹ́fi ẹ máa máàkì ẹ̀ àti òzúrì ti wọlé nìyẹn èyí tó lékún èyí tó ṣẹ́kù tó wáyé kó ṣẹ́kù ni èyí tó bá tún lékún ẹ máa máàkì bẹ̀rẹ̀ náà àti òzúrì ti tó ṣẹwárá ti ibi tó ti lékún yẹn wọ́n bá lè rí déédé òpó yìí tẹ́kọ̀ọ́kọ́ ìlànà lákojú ẹni níta tẹ́ bá lè rí déédé òpó yẹn òjìjí yẹn bẹ̀rẹ̀ sí gùn ó ń gùn ó wá gùn tó déédé òpó yẹn ẹ má gbàgbé ó sì ṣẹ́kù òjìjí díẹ̀ tẹ́lẹ̀ láwọn àsìkò míì lọ́pọ̀lọpọ̀ àsìkò ó sì máa ṣẹ́kù òjìjí ṣùgbọ́n yẹn kọ́ la fẹ́ lò èyí tó lékún òun la fẹ́ fi mọ zuru òun náà la wá tún fi mọ asiri nílékún yẹn tó bá ti gùn tó dé dé níta gbé kalẹ̀ bóyá òpó ni o bóyá kíní kan òpá kan láàrin mọ́lẹ̀ ni o nílékún yẹn tó bá ti gùn tó dé dé níta gbé kalẹ̀ yàtọ̀ sí òjìjì tó ṣẹ́kù o that is plus òjìjì tó ṣẹ́kù Check. sáà nǹkan tí mo ní by plus that is ẹ̀ ní bẹ̀rẹ̀ wíwọ̀n lẹ́ǹtì tá a sọ níbi òjìjì tó ṣẹ́kù ẹ máa fojú ṣe bí ẹni pé yẹn ò exist mọ́ ẹ̀hẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ sí lékún yẹn òun lẹ máa mú tó ẹ bá ti rí yẹn àsìkò àṣìṣe ti wọlé ẹlòmíràn ń ṣì gbọ́yé ẹni ẹwà wo náà ṣùgbọ́n láwọn ẹ̀sìn ẹ̀rí pé ó ti ga dédé ó ti gùn dédé kìíní ẹ̀yìn ó ti gùn dédé ìgbà wo ni zuri wọlé the same òjìjí tó fi mọ̀ pé zuri ti wọlé ṣe òjìjí ṣẹ́kù ní àsìkò ìgbà tí òun wà látàrí àlékún rẹ̀ ló jẹ́ kó mọ̀ pé zuri wọlé àlékún yẹn náà ni kó mọ wo gúngun rẹ̀ kò ń ṣe òjìjí tó ṣẹ́kù ṣùgbọ́n òun fẹ́ wò yóò mú iyì tó ṣẹ́kù yẹn yóò wá ṣe kí ni yóò mọ̀ ká láti ibi iyì tó ṣẹ́kù nù títí ó fi wá gùn tètè ní ẹ̀ sóbẹ̀ làwọn yàtí wọ́n bára wọn ágìl ó ti wọlé náà kò tí wọlé náà ó ti wọlé náà kò tí wọlé náà torí pé ẹni tó ló ti wọlé kò understand táwọn afọ àgbàlérò tẹ́lẹ̀ àwọn afọ àsọ fún wọn pé síwá fẹ́ ìzàwà síwá fẹ́ ìzàwà dàtí sábà ní pé nǹkan bá gùn bí rẹ̀ o tí ó jìjì nǹkan tẹ́ gbé kalẹ̀ bá gùn bí nǹkan yẹn gangan àsọ̀fẹ́ ìzàwálò òjìjí tó ń bẹ tí oòrùn fi yẹ ìyìn sáré o ṣódí bàmí kan ní báàdà fẹ́ ìzàwálò àyẹ̀síra zílù kúlì ṣe ìnísìlá kó jìjì nǹkan kó dá ẹgẹ́ bí nǹkan yẹn báàdà fẹ́ ìzàwálò lẹ́yìn òjìjí tó ṣẹ́kù tẹ́lẹ̀ tó ṣe pé òun ní wọlé bá sọ̀rọ̀ mi yàrá èyí so wọ́n ṣe wọ́n eléyìí ìṣùmá ó wà lórí ẹ̀ ìṣùmá ó wà ṣe kí ni ó wà lórí ẹ̀ ẹni tó bá ń sùn kọ́mí tó wà tó wà contrary sí léyìí ẹni ò tí gẹ̀ẹ́sì mọ́sálà yẹn nam àwọn hànàfíà àwọn gbà wípé tí òjìjí yẹn èyí ta máàkì ta ló fẹ́ mọ fẹ́ tó bá tó méjì nǹkan yẹn méjì nǹkan yẹn kó ṣe yọ kan méjì so the second opinion ni ṣùgbọ́n àwọn náà gbé láti bo láti bí lẹ́yìn fẹ́ òzàwà làwọn náà ti gbé so ló jẹ́ pé tí ẹ̀yin bá sọ pé zu eh, asiri ti wọlé ń sìn lọ́dọ̀ àwọn ànàfi ó lè débi àbí twenty five minutes later làwọn sọ pé kí ni asiri wọlé so ìwọ́n tó bá ní eh, kí ni táìmì irun wọ́n á béèrè lẹ́pẹ́ ṣe ànàfi ni àbí ṣáfìrì ẹ̀ eh, tí wọ́n lọ fi setting wọ́n á béèrè pé setting wo ló fẹ́ mú ànàfi ọ̀ ṣàfi tamani hanafi òtíye tamani ṣàfi ṣàfi wọ́n fi represent mọ́tẹ́ àbí tó kù ṣeyé so the bá mú ṣàfi yìí ó jẹ́ ìsì irú táìmù tá a máa ń gẹ́tì fún àṣìwà lè máa gẹ́tì lọ mú hanafi ó máa á dìde àbí twenty five or so minutes á á di ẹ̀mẹ́ yẹn so ti tẹ́ tiẹ̀ lórí fóònù fẹ́ẹ́ lè tá ẹ̀kẹ́ rí ọlọ́wà. àṣẹ nínú àwọn ọmọ kú tí ó máa ń dà wọ́n àti ọ̀rọ̀ ìmọ̀tálà. Nígbà mi wọ́n ti ní àbíyèsí tó máa ń fi ìwé tó jọ sọ àwọn ọmọ àwọn kò sí gbogbo àwọn fẹ́ǹsọ̀. Wọ́n ní kò sí ń bẹ̀ pé àwọn àkọ́nà kan mú àlàyé yẹn wá lọ́dọ̀ àlàyé tí wọ́n. Ọ̀dùn bẹ́ẹ̀ gbà. Nípa ó ń bẹ́ bí àwọn ẹ̀gbà wá mi ipi anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó kírun bí a ṣe sọ yẹn ó kírun bí àṣìsọ ó ti ń sùn so wọ́n sọ fún wa pé ó kírun lápòjúwe wọ́n nígbà tí kìíní dàgẹ́ bí òdèdè rẹ̀ bákan náà àbí shirak so ó wà ní sọ̀rọ̀. ó ní النبي صلى الله عليه وسلم لا تدع عبد الله بن عباس النبي صلى الله عليه وسلم أمن جبريل عليه الصلاة عليه السلام عند البيت مرتين هنا نبي كيم فمي أصل ملائكة جبريل لي جمينيوم نيكا أبالينيش فصلى الظهر أوكي نزول في الأولى منهما حين كان الفيو مثل الشراق ها أه؟ so ó kí irun zuri nígbà tí alifei ìyẹn òjìjí tí ó ṣẹ́kù ta sọ yẹn tí ó wá bẹ̀rẹ̀ sí ní gùn òun náà ń fẹ́ù fẹ́ù zawal so ìnà kánẹ̀ fẹ́ù mísílẹ̀ shirak ìgbà tí fẹ́ù dá bí kíni bí shirak ثم صلى العصر حين كان كل شيء مثل ظله so ó wá kí ìrun asiri nígbà tí kí lórúkọ ẹni tí ó jìjì nǹkan dá gẹ́gẹ́ bí nǹkan yẹn a rí pé ńgbà tó kí zuri ni bóun náà sọ pé kí ni fẹ́ òzàwá yẹn ṣe tó bí shirak kí láti pín shirak na shirak okùn bàtà ló ń jẹ́ bẹ́ẹ̀ shirak okùn bàtà òun ló ń jẹ́ bẹ́ẹ̀ náà tí a bá wo bí hadithi Jabir hadith Abdullahi bin Abbas nìyẹn so ó ní kharaja sallallahu alaihi wasallam fa salla zuhr anabi jáde ó wá kí irun zuhr ina zalati shams ìgbà tí ó wù yẹ kúrò látàrí wa kana al-fay'u qadra ash-shirak òjìjí tó lékún yẹ ó ti tóbi kí ni ṣìrá bí okùn bàtà dèdè gúngun okùn bàtà ثم صلى العصر وكيم عصر حين كان الفيء قدر الشراك وظل الرجل nígbà tí fẹ́wù that is kí ni àlékún yẹn tó ta sọ pa ìlú zuri yẹn tí ó dẹ́gẹ́ bí shirak bí okùn bàtà wazili rọ́jù àti kí ni àti òjìji that is kọ́dùrù shirak àti zilli rọ̀jù ìgbà tó kí nìyẹn ṣẹ̀rí pé àlékún wọn bẹ̀ náà ètò ẹ̀ka wò níbí báyìí òun ni wípé tábà sọ pé òjìjí ìgbà tó ń bá yọ láàárọ̀ a ní òjìjí nǹkan ó máa gùn àìbẹ́ẹ̀kọ́ alójìjí náà máa dínkù máa dínkù náà òpó yìí kánìtà ló wà tóun wá yọ òjìji ẹ máa gùn ó máa gùn ju òpó yìí lọ àbí kò ní gùn jù lọ ó máa gùn jù ó yẹ ká lè kí àṣírí gbà yẹn náà àbá lè ká àṣírí gbà yẹn àbòdìjì yẹn gùn ju òpó yẹn lọ òjìji yẹn ó gùn ju èmi ti bá dúró lọ òjìji mi máa gùn jù mí lọ ń gbà yẹn sọ yẹ ká lè kí àṣírí gbà tí wàá ṣe pé tá a máa fi ń kírun àṣírí òní tí yóò jíjí nǹkan bá ti gùn tó nǹkan yẹn nísìnyí òjìjí yẹn gùn jù mí lọ ó yẹ kí n lè kí àṣírí kílódé mi lè fi kí mi gbọ́ àti kí àti kí zuru bọ́lá máa kí zuru ìgbà tí òjìjí tuntun bá yọ bóyá ó yọ ní tuntun táàrí tí ò sójú mímọ̀ àbó yọ àyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ó lékún so ìtàníkà psychiatry èyí tó lékún náà ń sọ kò ń ṣòjìjì tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó ipa fẹ́ lòjìjì tó wà nílẹ̀ tẹ́lẹ̀ fi kírun bóyá ká ti lè kírun àlásàrì láti látàárọ̀ náà ṣèbó jìjì yẹn náà di sẹ́mu òjìjì náà kọ́ ni bóyá ká lè fi kí ṣùgbọ́n ìtàníkà lò láti fi kí áṣírí ni òjìjì tuntun tó yọ tàbí tó lékún èyí tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ so tó bá wá gùn tó dédé nǹkan yẹn ṣọ́rọ̀ mi yé so lẹ́yìn kò ń ṣe nǹkan táwọn àfáà ń fa láàrin ara wọn ni ọ̀rọ̀ yẹn clear ibi tí disagreement wà láàrin ànàfí àtàwọn jùmọ̀ ò ní wípé ṣé tó bá ti wá tó dédé rẹ̀ ó túmọ̀ sí bá ti lè kí ásírì ó tó dédé rẹ̀ pẹ̀lú òjìjí tó ṣẹ́kù tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe kiri wáyé tó ọdún tó bá ti tó lè díẹ̀ ní àti lè kí ásírì àwọn ànífíà ni rárá àti tó bá tó lè dé rẹ̀ méjì apart from òjìjí tó ṣẹ́kù tẹ́lẹ̀ o sọ̀rọ̀ mi yé ibi tó ti ní disagreement ni kí rẹ̀ ni tó fa táwọn ànífíà fi sọ nǹkan sọ òun ni pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ àpèjúwe àwọn mùsùlùmí àti àwọn christian àtàwọn yahudi ó lápèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé employer kan employ wọn wá nípa báwọn ṣiṣẹ́ oníkàbá àwọn òṣìṣẹ́ so àwọn nǹkan ṣiṣẹ́ látàárọ̀ di ọ̀sán ó fún wọn lówó àwọn nǹkan ṣe láti ọ̀sán di alásàrì ó fún wọn lówó àwọn nǹkan wáṣẹ́ láti kíni alásàrì di di magrib di tó rò fi wọ̀ ó wá fún wọn lówó àwọn tó wáṣẹ́ láti yẹn ló fún lówó jù àwọn ikú wa ni a, bọ̀tà wá ṣiṣẹ́ jù lọ náà àsìkò tá a fi ṣiṣẹ́ pọ̀ ju àsìkò tó fi ṣiṣẹ́ lọ nam àsìkò tẹ́ni tí ó ṣiṣẹ́ látàárọ̀ dọ̀sán ó pọ̀ ju àsìkò tẹ́ni tó ṣe láti àsìkò àlásàrì ó pọ̀ ju àsìkò tẹ́ni tó ṣe láti zúrì di àlásàrì àbí kò pọ̀ jù lọ ó pọ̀ jù lọ nam ẹni tó ṣe láti zúrì ní àtẹni tó ṣe láti asiri dé magrib èwo ló pọ̀ jù ta ló ṣiṣẹ́ ta ló lo àsìkò tó pọ̀ jù asiri pọ̀ jù èwo ló pọ̀ jù zul tó asiri ló pọ̀ jù ní àbí asiri tó magre zul tó asiri ló pọ̀ jù zul tó asiri ó pọ̀ jù ok náà ká sọ pé zul wọlé nísìnyí kẹbi àbí twelve fifty eh, six seven there about ká sọ pé zul wọlé lẹ́sọ̀ so láti láti bi one o'clock ká one o'clock one o'clock sí. Si, four twenty-seven huh? one o'clock four twenty-seven how many hours three and a half hours okay láti kila tó sọ four twenty-seven di six forty or forty something. Huh? sótúmọ̀ pé zuru sí asiri pọ̀ jù lọ àbí lẹ́yìn abẹ́ ni àwọn hànàfíà ti wò sọ̀wọ́n sọ pé time tó wọn bẹ láàrin asiri àti magrib ó yẹ kó jẹ́ time tí ó máa kéré tó gbọ́dọ̀ ju time tó bẹ láàrin zuru àti asiri lọ tí ò bá pọ̀ ágímẹ́ǹtì àwọn tó sọ wípé ah, ah, àwọn àgbò àsìkò tó pọ̀ jùlọ náà ó rẹ̀ fún wa ló tó kéré sí títí ẹ̀ ó túmọ̀ sí pé time tó mẹ́ láàrin zura àti asiri yẹn ó ṣe kíni ó pọ̀ gan nìyẹn so time tó mẹ́ láàrin asiri sí magrib ó gbọ́dọ̀ kéré jùlọ torí pé tí ò bá kéré jùlọ argument àwọn tán sọ wípé a ṣiṣẹ́ jù ú lọ that is alo àsìkò tó pọ̀ kò rẹ̀ fún wa lówó kékeré yìí ó fún wa ní owó tí kò tó tí ò tó tiẹ̀ kò ṣe pé nítorí lágbègbè náà ló san o ṣùgbọ́n gbàtí wọn strike agreement pẹ̀lú àwọn tẹ́ṣẹ́ láti asiri wọ ọmọ green bí gbàtí yàn fún yàn níbi dọ́bù ètò fún àwọn yòókù sọ wọn ní àpèjúwe ọlọ́run ọba pẹ̀lú àwọn yahudi àti nasọra sọ àwọn ẹni àkọ́kọ́ ní àwọn yahudi àwọn ẹni kejì ní àwọn nasọra àwọn ẹni kẹta ní kejì àwọn mùsùlùmí ọlọ́wọ́ abẹ́rẹ́ àdínsọ lásìkò ọlọ́wọ́ abẹ́rẹ́ pé ṣé mo ṣàbòsí fún yín ṣèbí kí mo promise yín mo fún yín so nípa àpò mo fún eléyìí kọjá nǹkan tí mo agree pẹ̀lú ẹ̀ kò túmọ̀ sí pé kí ni mo ṣàbòsí fún yín lókè ṣé argument yẹn náà àwọn jùmúrù ní eléyìí ò wà relevant mọ́ àsìkò òru ṣàsìkò òru ló sọ fún ẹni kó ṣàsìkò òru aláwọn àdìsọ wa sọ̀rọ̀ ń pa àsìkò òru àdìsọ yẹn jáde kò ṣùgbọ́n pé wo ló gùn jù wo ni ògùn jù yẹn ò kàn wá torí náà bàbá ní irú Saudi lápẹjù èsì wọ́n lè kí zuru ní nǹkan bí abi kí zuru wọlé bí abi twelve thirty something gbà mí hmm? bí twelve thirty something lápẹjù zuru wọlé asùnmọ́ wọlé ní nǹkan bí kíni bí abi three thirty huh? bí 330 or e e thereabout so 330 sí nǹkan bí abi to 7 or 7 gbà mí ajẹ madrid owó ló pọ̀ jù ẹ́ ẹ́ tó tó madrid ló pọ̀ jù so kí ni ẹ ó lè bẹ́ẹ̀ nígbà mí àbí kó jọ súnmọ́ra wọn ṣùgbọ́n a ní fi gbogbo à ń ṣe kìyàsí yẹn báwọn ànàfí àṣe ṣe ni àdìsí ti wá lórí bẹ́ẹ̀ ṣe máa kírun ẹ̀dì yẹn mú yẹn làwọn jùlọ sọ pé ilé ìdáfẹ́ ìsọkúsọlẹ̀ ń sọ ṣó ti yẹn ń sìn so ìta àwọn fi sọ yìí pé àsìkò hasi gbọ́dọ̀ súnmọ́ Maghrib ẹgbẹ́ ti pẹ́ǹtì mi àsìkò hasi ó gbọ́dọ̀ súnmọ́ Maghrib sàwọn wò pé tá àbájẹ́ kásìkò hasi súnmọ́ Maghrib dáadáa ọ̀rọ̀ wípé ó fún jù wá lọ yẹn àwọn ìyàwó ní ágìrì yẹn ágìmẹ́ntì ò ní lọ dáadáa àti ẹgbẹ́ kí ni aṣù ìbá súnmọ́ màjú ṣùgbọ́n àwọn jùmọ́rù ní eléyìí kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrun aláwọ̀ àti tó sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ìrun àsìkò òrun tó yìí la máa tẹ̀lé tó láwà ọ̀nà lẹ́yìn tí ọba fi òkúta fẹ́ràn ṣe ìgbà náà àìsí ọgbọ́n kàtà wa. wọ́n ní sí ìyànlẹ́ lọ sí kí wọ́n bẹ̀rẹ̀ nígbà tó yẹ pé áfáàlù ó sì máa ń gbé sùn ọ̀la. ẹlẹ́kẹ̀ẹ́ ni pé tí obìnrin ti ń ṣe menstruation wọ́n ṣe wọ́n lè gbé kò sí mọ́tò bákan náà tó lè gbà pé àrùn normalization. nam ẹni tí ó ṣe ìtìjìmọ́ tó bá ti nù dáadáa kóló mẹ́ta òun ni mínímọ́ọ̀mù according to recommendation nabuwa muhammad sallallahu alaihi wa sallam do àwọn àfáà mi gbà wípé àìsínkọ́ kó ṣe kó mọ́ òun ló dá tó bá lo less than three tó yẹ pé ọ̀kan méjì ló jẹ́ kó mọ́ balàìsì ṣùgbọ́n èyí tó dá òun ni kó lo mẹ́ta sòtòrí pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó oníkàmá ṣe less than three gẹ́gẹ́ bí salman farisi àtàwọn mí ṣe gbà wá tó kó jẹ́ bíi mẹ́ta bó ṣe tẹ́lẹ̀ tó rẹ̀ náà fẹ́ lò ká ni é ní nínú ẹ̀mẹ́ta nínú ẹ̀mẹ́ta tábà wá ṣe nínú ẹ̀mẹ́ta tí ò bá ti wà kí nǹkan ó túmọ̀ sí pé a tún fi kún so ká di márùn tí márùn ò bá tó kọ́ ká di méje kó ṣàjẹ́ ọ̀dù súnà ni kó jẹ́ ọ̀dù according to ọ̀pọ̀lọpọ̀ àwọn afa súnà ni kó jẹ́ ọ̀dù bóyá mẹ́ta márùn méje mẹ́sàn-án so títí tí a fi mú tó máa di pé kìíní yẹn gẹ̀gẹ̀ kúrò bẹ́ ṣùgbọ́n ní tó máa kù ní asar asar yẹ ẹ̀sìn òlé kòkó lórí ẹ̀ ní mo ń bẹ̀rẹ̀ pẹ̀lú asar látọ̀jú ẹ̀sìn tí ìgbẹ́ adìẹ tó wá kán sí mi lọ́wọ́ ń sùn àbò kán sí mi ní ara wọ́n á mú bí pépà kan àbí òkúta mo fi lù kúrò mo lù pé pé mi rí ìgbẹ́ gẹ̀gẹ̀ mọ́ ṣé ti má gbóhùn ẹ̀ máa ṣe gbóhùn àbí ìdílé ọ̀rẹ́ asaru tá à ń sọ nìyẹn òun èèyàn sì máa wà ń bẹ so ye máa fún àná máa fún àná so lè lọ kírun ó lè ṣàlù alápẹ̀lẹ̀ wallahu a'lam kóbìnrin tí ó mọ́ kójú kò sínú mọ́ṣáláṣí ọlọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n gbà pé kò dá bí ó ṣe torí pé anígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wí ìjọ kan sọ fáwọn sábẹ rẹ ó ní wọn tí wọn kọ́ ilé wọn tó ṣe pé ilé yẹn ní ẹ máa máa gbanu mọ́ṣáláṣí wọ inú ilé wọn ẹ fẹ́ wọnú ilé àtàwọn tó wà nílé fẹ́ jáde síta wọn á fẹ́ sọ mọ́ṣáláṣí di bí ọ̀nà tí wọ́n mọ̀ gbà kọjá wọn ni wájìhù adébúyúrúj anil masjid àwọn ojúlé yìí ó yá ẹ̀tọ́ ọ̀nà ẹ̀dójú ẹ̀ kúrò níbi kíni mọ́ṣáláṣí fa inni la uhillu al-masjida li ahidin wala lejun mọ́ṣáláṣí kò ṣe bí tí oní haidi máa máa wọ̀ wala lejun ṣùgbọ́n àdìsí kò ń ṣe àdìsí tó lálàáfíà gẹ́gẹ́ bí àwọn muhakkikun ni wọ́n ṣe fi nílẹ̀ Sheikh al-Albani rahimahullahu ta'ala ní tamamul minna wọ́n sọ̀rọ̀ lórí ilé ìfẹ̀kùn ṣe àdìsí tó lálàáfíà so bákan náà àyà ah, wípé àwọn ábẹ̀rù sẹ̀mí tó ní ṣe pẹ̀lú pé tó máa ń kọjá nu mọ́ṣáláṣí látẹ̀kọ̀rọ̀bù sọ̀lá tàwọn antum sukara hatta tàcàlámù máa ta'kulun wàlá junuban ah, hatta tẹ̀kítẹ́sìlú illa ábẹ̀rù sẹ̀mí hatta tẹ̀kítẹ́sìlú so ìyẹn náà wọn alùpẹ̀ni tó bá jẹ́ pẹ́pẹ́ni tó bá ń jẹ́ náà bá ìgbé kó mọ́ mọ́ṣáláṣí tẹ̀lé la taqrabu salah ya'ni la tadkhulu al-masajid ẹ̀ má wọ mọ́ṣáláṣí wa antum sukara ẹ́ tẹ̀ bá ń ríra ẹ̀ má sọ pé wọ́n lọ kírun ìyẹn bìfọ́ kí á yà pé gbọ́rọ̀ mutí bìfọ́ ká yà tó sọ̀kalẹ̀ wala junuban tẹ̀ àfẹnjí ó bá kàn fẹ́ kọjá lásán oní ẹni tó fẹ́ lọ dùkú síbẹ̀ hàtà tẹ̀kítẹ́sì ni àbẹ̀tẹ̀ bá tó ṣe tó bá tó wẹ̀. so the same thing náà wọ́n á nípa ẹni tó ń ṣe nǹkan oṣù. so uh, àyà Imam Ahmad rahimahullah ta'ala wọ́n ní wọ́n tún arábìrù sẹ́bíìn níbẹ̀ yẹn àwọn òtútẹ́ni tó gba mọ́ṣáláṣí kọjá wọ́n tún arábìrù sẹ́bíìn sí kí ni arìnrìnàjò láàyè jùlọ máa à ń tí ò wá rómi tí è wẹ̀ kò tí ń sìn yóò ṣe ní tó ṣe pé yóò ní jẹnẹba wà láàyè jùlọ máa à ń wà rómi tí ó ṣe pé tí ó ṣe yóò ṣe fẹ́ àmọ́ tí ti ń sìn àwọn tu sí ibẹ̀ kókó bẹ̀ ni pé kò sí ẹ̀rí tó fẹ́ pé obìnrin tó ń ṣe nǹkan oṣù lè wọnú mọ́ṣáláṣí contrary to ti ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n dúró lé lórí so ó lè wọ́ ó ní arábìnrin kan tó ṣe pé ó ṣe bí ẹni ti bàlágà díẹ̀ bí ẹrú ní fáwọn èèyàn kan tí ó máa ń sunu mọ́ṣáláṣí àwọn àfáà ní arábìnrin yìí ni ààrẹ gbà wá kan tó sọ wípé àníṣọ sọlá àtúnṣe tó bá ń ṣe nǹkan oṣù tó kó mọ́ sunu mọ́ṣáláṣí so eléyìí Ibn Hajar wọn mú wá gẹ́gẹ́ bí lára ẹ̀rí tí mọ́ then hadith yìí pé anamsọ̀lá sọ fún yàwó Aisha radallahu anha ìpè na wìlí ní alkhumra bá mú alkhumra bí kíní tí wọ́n ń forí kan báyìí bí tẹ́ kékeré fil masjid nínú mọ́ṣáláṣí wọ́n ni yàwó Aisha wa ni inni ahidun mú ṣe nǹkan oṣù lọ́wọ́ gbanabi wa ni laysat ahidatuki fi yadiki nǹkan oṣù lè sùn lọ́wọ́ fi mú so yẹn náà wọ́n lo ìpè ó túmọ̀ sí pé aisha ti gbọ́ epo obìnrin tó ń ṣe nǹkan oṣù lè wọnú mọ́ṣáláṣí anábìbí sọ fún pé kí ni nǹkan oṣù sí lọ́wọ́ ẹ̀ lẹ́nu ò lọ síbẹ̀ láti lọ jòkó ṣùgbọ́n mo fẹ́ mú nǹkan bẹ́ẹ̀ ni so eléyìí àdìsí tó lálàáfíà ṣùgbọ́n kò rí ní àdírẹ́sì ìṣùnà so pé ó dáa tó bá lè avoid ẹ̀ pàtàkì lọ bóyá tí ó máa ké ní mọ́ṣáláṣí torí pé ẹ̀jẹ̀ pàtàkì lọ ẹ̀jẹ̀ hide ẹ̀gbìnrin ṣùgbọ́n kò rí lè sí ẹ̀rí tó clear tó pé kò lè wọnú mọ́ṣáláṣí wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk